إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا أكفو الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسود دوري إذن لقوالتنا متن الرسالة تيتي الإمام ابن أبي زيد القيرواني عليه رحمة الله باب في الطعام والشراب شبتكي أما بيو هنا نتوني شكلو الطعام أنجل والشراب أتي إنكمومو جابو جاكي اسمي واس ẹ̀sìn tí ó dá sí gbogbo nǹkan ni bó ṣe dá sí àwọn ọ̀rọ̀ tí wọ́n jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn direct bí irun kíkí àwẹ̀ gbígbà zakai yọ áàjì lílọ bákanáà àwọn tó ní ṣe pẹ̀lú àdì ọkàn bẹ́ẹ̀ náà ló dá sí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú jíjẹ múmu bó ṣe dá sí ọ̀rọ̀ ìgbéyàwó dá sí ọ̀rọ̀ kátàkárá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so yí tí afáàfin ma bára sọ nínú tíra wọn òun náà ni tí wọ́n pè ní báàbùn fi tọ̀ámi wa ṣọ́ra ṣáptà nípa jíjẹ múmú dàtí àwọn nǹkan wo láti jẹ́ bákanáà àwọn ọ̀nà wo ni a ṣe ma jẹ àwọn nǹkan tí ẹ̀sìn bá yọ̀nda fún wa láti jẹ àwọn nǹkan wo láti mú ọ̀nà wo ni a gbà mú wá tí a fi rí ìyọnu ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala afáàní wa idha akalta tó bá ń jẹun àwọ̀ṣẹ̀ríta àbí ohun nǹkan fàwáṣígun alayka an taqula bismillah ọ̀rán yẹn ní kó sọ bismillah ilé ìgbẹ̀ ní ìbámu pẹ̀lú ẹ̀kọ́ tí a nábúwa Muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ àwọn sọ̀hábà rọ̀dùwánù láyé alayhi anábi sallallahu alayhi wa sallam ó pa ọmọ kan láṣẹ tí wọ́n pè ní Umar ó jẹ́ ọmọ Ummu Salama radiyallahu anha èyí tó bí fún Abu Salama sọmọ yẹn ó wá sí ọ̀dọ̀ anábíwa Muhammad sallallahu gẹ́gẹ́ bí òun náà ṣe wá sọ ó ní kúntù gọláman fi hajjiri rasulillahi sallallahu alaihi wasallam ó ní mo jẹ́ ọmọ kékeré tí ó ti bàlágà fi hajjiri rasulillahi sallallahu alaihi wasallam lẹni tí ó ń bẹ ní abẹ ìtọ́jú òjíṣẹ́ ọlọ́wọ́ sallallahu alaihi wasallam dàtí ìgbàtí Abu Salama tó jáde láyé ó ní ìyá rẹ̀ tí a mọ̀ sí Umu Salama yẹ ìyá Umar radiyallahu anha ló fẹ́ anábíwa Muhammad sallallahu alayhi wa sallam ونكنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم مجاء أما كيكريتي بلغة tó ń bẹ lábẹ́ ìtọ́jú ànábì sallallahu alaihi wa sallam ó ní wakanat yadi tatishu fi sahfa wakanat yadi tatishu fi sahfa ó ní mò ń bá jẹun ọwọ́ mi wá ń lọ káàkiri nínú abọ́ oúnjẹ faqala li rasulullahi sallallahu alaihi wa يريوما ككري صن الله صوبي بسم الله صن الله صوبي بسم الله وقل بيمينك ان في سمو مرجو وقل مما يليك جانب تصومي قل فما زالت تلك تعمتي بعد látìgbà tí anábi sallallahu alaihi wa sallam tó ti kọ̀rẹ́kì mi ní kọ̀rẹ́kṣìn yẹn ọ̀nà tí mo máa ń fi gbà jẹun nìyẹn tàbí tí máa bá máa jẹun máa ṣe bismillah máa dẹ̀ jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún mi bákan máa jẹ níbi tí ó súnmọ́ mi ẹ̀kọ́ tí anábi sallallahu alaihi wa sallam tó kọ́ mi òun náà ni nǹkan tí mo máa ń lò so bákan náà anábì sallallahu alayhi wa sallam ó fi kọ́ àwọn sàhábà radwanullahi alayhi ipe tí wọ́n bá ń jẹun tí wọ́n máa dárúkọ ọlọ́wọ́ba subhanahu wa ta'ala lára nǹkan tó rinlẹ̀ ó ní àwọn èèyàn kan tí wọ́n sọ fún anábì muhammad sallallahu alayhi wa ìpé ìnà kọ́wọ́n hadithi ahadibi kófúrí àwọn èèyàn kẹtẹ́lẹ̀ ṣe gba islam yàtúnrẹ̀ náà bí lukman wọ́n ma mú ẹran wá fún wa lánàdìrí adákarùsùmọ́láhì àléhà àmlá àmà bí wọ́n dárúkọ ọlọ́wọ́ ọba sí àbí wọ́n dárúkọ ọlọ́wọ́ ọba sí anábi sallallahu alaihi wasallam ó sọ fún wọn pé sọ́mùlá àléhà antum wa kulu èyàn dárúkọ ọlọ́wọ́ ọba sí ẹ̀dẹ̀ jẹ́ tó túnmọ̀ sí pé ta bá fẹ́ jẹun a ní láti ṣe bìsmìlá a ní láti dárúkọ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala na ma fọ́ àjẹ́ ọ̀ràn èèyàn ní kí a ṣe bisimilá nígbàtí a bá fẹ́ jẹun bó ti ẹ̀jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọ́n máa ń fi tí abẹ́ ìtaàpì ní mustahab wá ní nǹkan tó dáa ni ṣùgbọ́n tí a bá wo àwọn tẹ́kì tó ń eléyìí ni tí ó tẹ́wọ̀n torí wípé ẹni tí kò bá ṣe bìsmìlá kó tó bẹ̀rẹ̀ so irú ẹni yẹ in tó súnmọ́ òun ni pé kí sọ ìpán kí ó bá jẹ ní oúnjẹ rẹ̀ ẹni tí ó bá ṣe bìsmìlá kó tó bẹ̀rẹ̀ tó ń jẹ in tó súnmọ́ òun ni kí sọ ìpán kó bá je nínú nǹkan tí ó ń a sọ wípé ọ̀ràn yẹn ní láti ṣe bìsìnlá nígbàtí a bá fẹ́ jẹun contrary sí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá Muhammad sallallahu Alaihi wasallam so ó so lára nǹkan tí anábíwa muhammad sallallahu alaihi wasallam tí ó sọ ó ní ìdá akala ahdukum ta'ama tí a kanú ibá jẹ oúnjẹ falyakul bismillah kó sọ bismillah fainasiya tó bá gbàgbé fi awali láti sọ bismillahi ní bẹ̀rẹ̀ oúnjẹ rẹ̀ falyakul bismillahi fi awali wa akhiri kó ní bismillah fi awwalihi wa akhirihi sọ anábì sallallahu alaihi wasallam tún sọ fún wa ike tá a bá gbàgbé àti sọ bismillah tá a bá padà rántí ká sọ bismillah fi awwalihi wa akhirihi aw bismillah awwalahu wa akhirihi so a bákanáà eléyìí Abu Dawud gbà wá bákanáà lára wọn kàtí orílẹ̀ láti ọ̀dọ̀ anábíwa muhammad sallallahu alayhi wasallam òun ni kó ń gangan fún rẹ̀ a máa dárúkọ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala nígbàtí ó bá fẹ́ jẹun bákanáà alimamu muslim wọ́n gbà wá nínú hadithi jabir radiyallahu anhuma ó ní ìyẹn jabir bin abdullah radiyallahu anhuma oní anábíwa muhammad sallallahu alaihi wasallam sọ ike ìdádọ́kọ̀lọ̀ rọ́jú ilé ìtawó tí ọkùnrin bá wọ ilé rẹ̀ dàti tí èyàn kan bá wọlé rẹ̀ tí musulmi kan bá wọlé rẹ̀ fàzákàrọ̀lọ́ ìndẹ̀dùkúlé ó wá rántí ọlọ́mọ bá ń gbà tí ó wọlé ó ṣe bismillah ń gbà tó wọlé wà ìndẹ̀tọ̀ ámì ó tún ṣe bisimilá nígbà tó fẹ́ jẹun kọ́ọ̀lẹ̀ ṣọ̀ìtàn ṣọ̀ìtàn ló sọ wípé láàmà bí ìtàlákùn wàlá àṣà kò sí àyè tẹ́ ẹ̀sùn sí lónìí ìyẹn yóò sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ wàlá àṣà kò rẹ̀ sí oúnjẹ fún yín ní inú ilé yìí kò rántí ọlọ́wọ́ bá ń gbà tó wọlé kò sọ bismillah ń gbà tó fẹ́ wọlé ọlẹ̀ ṣaitan ṣaitan ó sọ wípé adraktul mabit ẹ̀tìrí ayé adraktul mabit ẹ̀ráyé àti sùn wàyí dáalam yẹ́ kòrìlá ìdàtọ̀ àmì tí ó bá rántí ọlọ́wọ́ bá nígbàtí ó bá ń jẹun kọ́ọ̀lẹ̀ adraktul mabit adraktum al-mabit wal-asha ẹ̀rí ibi tẹ́ ẹ̀tún sí bákanáà ẹ̀tún rí oúnjẹ ní ayé so lẹ́yìn sọ fún wa pàtàkì ìsọ bisimilá nígbàtí a bá fẹ́ jẹun eléyìí ni súnnà anábíwá muhammad sallallahu alaihi wasallam ẹni tí ó bá dẹ̀ sọ ẹni yẹn ṣaitan yóò kún níbi oúnjẹ tí ó bá ń jẹ tí ó jẹ́ kí oúnjẹ náà kú ní albarka lára rẹ̀ òun anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam na rẹ̀ ti àti ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí anábi sallallahu alaihi wasallam tó gbóúnjẹ síwájú ah, ọmọbìnrin kan ọmọ kékeré kan wá ó fẹ́ tọwọ́ bọnú oúnjẹ yẹn bákanáà lárúbá oko kan náà wá tó náà fẹ́ tọwọ́ bọnú oúnjẹ tí anábì sọ látà ń gbé síwájú anábì gbá ìkíní kejì wọn ó gba ọmọ lọ́wọ́ anábì sọlọ́láhùn àlẹ́yìn wasallam ó wá ń sọ wípé iná ṣọ̀ìtọ́nà a máa tó ń jẹ di aláàlì fún rẹ̀ láti bọ́ oúnjẹ yẹn jẹ́ láti yọ àlùbáríkà oúnjẹ pẹ̀lú pékè ní káwọn èèyàn má darúkọ ọlọ́mọba tó sábà ń jẹ́ anábì sallallahu alaihi wa sallam láti lè sọ oúnjẹ rí ẹ̀tọ́ fúnra rẹ̀ pẹ̀lú ọmọ obìnrin tó ti wáyé fa'akọ́tù rí ẹ̀dì ha anábi ni mo wá gba lọ́wọ́ mú fàjá àbí ha dàlà àrọ̀bí ó tún ti lárúbáwó kó yìí ó ti òun náà wá yẹ̀sọ̀ hìlàbí yìí láti sóúnjẹ ìdí aláàlékún rẹ̀ dàtí kíṣọ̀ ìtọ́nù lè bá sóúnjẹ ìdí oúnjẹ tí ó yọ àlbárkà rẹ̀ kúrò ó ti lárúbáwó kó wá kókó wá ti ọwọ́ bóúnjẹ tí mo gbé síwájú فأخذت بيدي mutum gbálárúbáwá iná mugbá náà lọ́wọ́ mú ní ìjẹ́kó rí ọwọ́ ti gbọnú oúnjẹ wọ́n lẹ́rìí iná fi ilé ẹbí anábìsọ́lá sánmò fi ọba tó ní ẹ̀mí ní búra ẹ̀nà yádàwó fi yẹ́dì ma ayébìyà ọwọ́ rẹ̀ ó ń bẹ pẹ̀lú ọwọ́ mi àti ọwọ́ ọmọbìnrin yìí ẹ̀tí ṣẹ̀fọ́n ọwọ́ ṣẹ̀fọ́n ó ń bẹ pẹ̀lú ọwọ́ mi pẹ̀lú ọwọ́ ọmọbìnrin yìí so ṣẹ̀tọ́nù fẹ́ tọwọ́ bọnú oúnjẹ tí ó ń bẹ wájú mi nítorí pé kí ni ọmọbìnrin fẹ́ tọwọ́ bọ̀ láì dárúkọ ọlọ́wọ́ bá subhanahu wa سليم يا نبي صلى الله عليه وسلم ذكر اسم الله وأكل واشي بسم الله أولى جوجي ببو أما موي àárí pé ká sọ wípé bísmìlá ìsọ bísmìlá níbẹ̀rẹ̀ jíjẹ àbí ìbẹ̀rẹ̀ múmu nǹkan tí ó jẹ́ ọ̀ràn yẹn ni a ní sọ pé mustahabu ni bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ṣe sọ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá wọ́n sọ ilé wọ́n dẹ̀ sábà máa ń sọ wọ́n á ní al'amuru fil adab lil istihbab al في fil في fil adab lil istihbab ìpìlẹ̀ ní pé tí ẹ̀sìn bá pa wá ní nǹkan tí ó kì ń ṣe nǹkan ìjọsìn direct tó ṣe pé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ ni bá a ṣe ń jẹun ni bá a ṣe ń mu bá a ṣe ń sùn bá a ṣe ń wọ mọ́ṣáláṣí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ adab bá a ṣe ń ṣègbọ̀nsẹ̀ wọ́n ní ta bá rí àwọn àṣẹ tó wá wọ́n ní fílẹ̀ òun ni pé kí ni ilẹ̀ tọ̀bá ipe mustahabu ni pé kí a ṣe àwọn nǹkan wọ̀nyẹn so illa li nafs abárí text tó sọ pé kí ni ọ̀ràn yẹn ni wal aslu fi nahyi fi adab ìpìlẹ̀ níbi ìtọ́bápọ̀ fún wa níbi àwọn kan tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ó kì ń ṣe nǹkan ẹ̀sìn direct wọ́n nípìnlẹ̀ rẹ̀ ní pé mọ̀kúrò ní ká ṣe nǹkan ẹ̀ bó la ṣe ń wọ bàtà lákòójú ẹ̀mọ́ wọ bàtà bákan ẹ̀mọ́ jẹun bákan àti rẹ́rẹ́ lọ so wọ́n á ní ìpìlẹ̀ ní pé mọ̀kúrò ní àwọn nǹkan wọ̀nyí eléyìí ọ̀pọ̀lọpọ̀ wọn àfọ́ àmọ́ sọ ṣùgbọ́n tó tẹ̀wọ̀n òun ni wípé al'aslu fil amri ìpìlẹ̀ níbi àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala àbí àṣẹ tí anábíwa muhammad sallallahu alaihi wasallam ìpìlẹ̀ níbi àṣẹ tí wọ́n bá pàwá lèlújú ọ̀rọ̀ yẹn ni ìtọ́bárẹ̀ kọ̀ fún wa ìpìlẹ̀ o ní pé haramu al'aslu fi náà yìí o ní kí ni alhurma ìpìlẹ̀ ní pé tí wọ́n kọ́ nǹkan fún wa kápẹ́ ní haram àti a bá rí tó ń sọ fún wa pé nítorí wọn bá ní ká o kò ń ṣe ọ̀ràn àti ìtànàbí ní ká ṣe yí kò ń ṣe ọ̀ràn yẹn ìtànàbí fún wa yìí kò ń ṣe é wọ̀ fún wa yìí kò ń ṣe bá rí tó ṣùgbọ́n bá rí so ìpìlẹ̀ ni pé kí àbílátọ́dọ̀ anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ìpìlẹ̀ ní kíká tí tí ẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yàn ní tí anábíbá rẹ̀ kọ̀ fún wa sallallahu alayhi wa sallam àbí ọlọ́wọ́ bá kọ̀ fún wa ìpìlẹ̀ òníká tí tí ẹ pé èèwọ̀ ní nǹkan yẹn àyàfi bá rí tẹ́kì tó sọ wípé kò kìí ṣe èèwọ̀ eléyìí ni tó pinni lọ́kàn balẹ̀ ju ọ̀rọ̀ tí àwọn míì sọ́nú àwọn afá tán pín sí ọ̀rọ̀ ìbáadà àti bákanáà ọ̀rọ̀ àdáà wọ́n tó bá ṣe pé tó ní ṣe pẹ̀lú ìbáadà ni al'afrufin amri a náà yí wọ́n ni àtàrí ṣùgbọ́n a al'afrufin amri al'istọ̀ṣibáàbù والأصل في النهي الكراهة سؤالي لي a kò lè lọ bẹ́ẹ̀ èyí tó tẹ̀wọ̀n ní ká tíìtì àṣẹ ọlọ́run ọba gẹ́gẹ́ bí ń ta gbọ́dọ̀ mójútó ìtọ́lọ́run bá dẹ̀kọ̀ fún wa ká jìnà sí káka fún nǹkan tí ó jẹ́ haramu ẹ̀yà fita bari tex tó sọ pé kò kìí ṣe haramu ní tí ẹ̀sìn gbà lérò pẹ̀lú ẹ̀ so ṣéjú wọn sọ fún wa wọ́n ní ìdá akálta tó bá jẹun àwòṣẹ̀ríta abóomu فواجب عليك أن تقول بسم الله هنا يعني صو بسم الله يجب عن النبي صلى الله عليه وسلم بشقى عمر وما أبو سلمة لا شيء بقنا بشقى أو مسلمين لا شيء إكتاباتهم إدارك الله سبحانه وتعالى تبارك بقي بسم الله في أوله وآخره ولا تتناول بيمينك وتتناول بيمينك بكنا أرايا نكيكو جون فدوواتهم هلال إليه أو نانتي نبوة محمد صلى الله عليه وسلم أصف عمر أما أبو سلمة رضي الله عنهما أصف ويكي آه يا غلام èrè ọmọ kékeré sánmìlá sọ pé bisimilá wọ̀kúl bí yẹn nílì fọwọ́ ọ̀tún rẹ̀ jẹun fọwọ́ ọ̀tún rẹ̀ jẹun so gẹ́gẹ́ bí tí a sọ ẹni tí anábíwa muhammad sallallahu alaihi wasallam tó paláṣẹ ọmọ kékeré ọmọ tí ó tí balaga ni so anábí sallallahu alaihi wasallam ó kọ ní ẹ̀kọ́ bá ṣe ń jẹun ló fi ní àbùnà sọ́mìlá èrè ọmọ kékeré sọ pé bismillah bàtọ́mà yẹn fẹ́ tọwọ́ bọnú oúnjẹ tó tọwọ́ bọnú oúnjẹ ṣùgbákaná ó ní tàbí ìṣúyẹ́dì fìfàfà ọwọ́ mi ṣe kíni ó ń lọ káàkiri òdúó lójú kan anábìsọ̀lá ó kọ́ ń lẹ́kọ̀ọ́ ó ní kó ń ṣe bismillah kó ń tó máa jẹun bákan náà ó ní kul bi yaminik ọwọ́ ọ̀tún ló fi jẹun bákan náà kul mimma yalik jẹ níbi tó súnmọ́ ẹ̀kọ́ ńlá ilé débi pé kí ni Umar famazala tilka tẹ̀ìmọ́tí ìbàájì onítánàbí correct me fún yẹn mẹ́tọ́dì tí mo mọ́ fi ń jẹun náà nìyẹn tó rẹ pé eléyìí níta fi kọ́ àwọn ọmọ wa náà ni àníwò kọ́mọ kékeré ni ẹni tó bá yẹ kí a fi kọ́ ọmọ kékeré a fi kọ́ ni torí pé nǹkan tá bá fi lé lórí òun náà ni ó dàgbà lé lórí níta fẹ́ kí ọmọ máa ṣe tó bá di pé ó bàlágà a ti máa fi nǹkan ẹ̀yẹ kan kékeré ìtẹ́sìn ò bá fẹ́ tọmọ bá ń ṣe à nítorí torí pé kò tí bàlágà ká ní kí a fi ilẹ̀ à ń bá jẹ́ nìyí o so yìí tó bá yẹ kó ṣe tó bá dàgbà àti kékeré náà láti máa fi kọ́ a nínú ẹ fílẹ̀ àwọn kékeré yìí torí pé tó bá fi lè grow lórí nǹkan yẹn a lè sọ pé a rí ìgbà padà lọ́wọ́ rẹ̀ ká má rí ìgbà padà so anábì sallallahu alaihi wasallam kò fi ọmọrù lẹ̀ ó ní gùlámù ni ọmọ kékeré ni áwòdì ni ó ní rárá ya gulam sanmila sọ pé bisimilá wọ́n kó lu yẹmí ni máa fọwọ́ sí jẹun ọwọ́ ọ̀tún yóò máa fi jẹun sọ ara ẹni mi ọmọ rẹ̀ yóò máa fọwọ́ sí jẹun yóò máa wúra táwa kọ̀rẹ́kì ẹ̀ ó lè máa wo ẹni tó kọ̀rẹ́kì ọmọ ẹ gẹ́gẹ́ bí aláṣejù èèyàn rárá ìwọ gangan ló kàǹkan kún ló kẹsìnkún tó bá kẹsìnkún ọmọ rẹ tó ń fọwọ́ sí jẹun ó ṣe kí ni ó kọ̀ rẹ̀ tẹ̀lẹ́tẹ̀kẹ́ ó lè sunkún ṣùgbọ́n nǹkan ẹ̀yẹn ní tó bá ti di pé ó máa lára in tí ó dàgbà lé lórí nìyẹn àwọn alárúbá máa sọ wípé man shabba ala shay ẹni tí ó bá di ọ̀dọ́ lórí nǹkan kan lórí ìwà kan shabba alayhi in tó súnmọ́ ni kó ewu lórí ìwà yẹn so ọmọ táà fẹ́ kó jẹ́ ọ̀dọ́ lórí ìwà kan àti gbọ́dọ̀ máa kọ́ fún láti kékeré ìgbà tó ti wà ní gulam òun láti máa kọ́ fún so that kò ní ṣábà lórí rẹ̀ kò ń ṣe nǹkan tí ó di ọ̀dọ́ langbalé lórí so kúmọ́ di pé kí ni yóò padà wá ṣábà àlé yìí yóò padà di pé yóò padà di arúgbó pẹ̀lú ìwà yẹn so anábì sallallahu alaihi wasallam ó kọ̀rẹ́kì Umar ọmọ Abu Salama òníyàgúlá sàmìlá wa wọ̀kún ní máyẹ̀lì bákan náà o lè máa jẹun pẹ̀lú àwọn èèyàn ọmọ mi ó máa jẹun pẹ̀lú àwọn òbí rẹ̀ àbí pẹ̀lú àwọn àgbàlagbà yóò máa mọ́wọ́ lọ síbi tí ó jìnà síbi tó ń wá ibi tí àwọn àgbàlagbà àbágbàlagbà tó ń bá jẹun ó lè jẹ́ bàbá rẹ̀ ó lè jẹ́ ìyá rẹ̀ náà ló ń bá jẹun yóò máa mú ọwọ́ lọ síbi sáìdì wọn a máa ń kọ̀rẹ́kì irú ọmọ bẹ́ẹ̀ ní fún fún fún jẹ níbi tó súnmẹ́ ṣòkò ń ṣe mọ́ wọ́n èsì ọmọ tán bá kọ̀rẹ́kì ẹ̀ wọ́n ń tráyì láti tún ti ẹ̀ ṣe náà ni torí pé tó bá dàgbà lórí irú nǹkan bẹ́ irú wà tí ó mọ̀ wù náà nìyẹn so yóò adé fáwọn èèyàn ó máa sọ wípé kò ní home training kò lẹ́kọ̀ọ́ látara wípé àwọn òbí rẹ̀ àwọn náà ní kàkún fún nǹkan yẹn so anábíwá muhammad sallallahu alayhi wa sallam oríyà gulam ìrẹ̀ ọmọ kékeré sannilá sọ pé bismillah wa kul bi yaminik fi ọwọ́ ọ̀tún rẹ̀ máa jẹun wa kul mimma yaminik máa jẹ níbi tó súnmẹ́ má jẹ́ kí ọwọ́ rẹ̀ máa ṣeré káàkiri inú abọ́ ọmọ mi ó lè jẹ́ pé ojú kòkòrò kódà máa ṣẹlẹ̀ ságbàlagbà míì náà tí wọ́n máa jẹun pẹ̀lú àwọn èèyàn yóò rí tẹ́bi tí ó wà wájú ẹlòmí ìbẹ̀rẹ̀ ránláwà ìbẹ̀yẹn ní ọwọ́ ló wà lọ yóò wá mú ọwọ́ lọ́bẹ̀ ẹ̀sìn jẹ́ ká mọ̀ ni àìlẹ́kọ̀ọ́ ni nǹkan bẹ́ẹ̀ jẹ́ níbi tó súnmẹ́ eléyìí ẹ̀kọ́ anábọ̀wá muhammad wa sọ فواجب عليك أن تقول بسم الله أرايا نكو بسم الله وتتناول بيمينك أرايا نكو جاك الووار سوره ibi tó jọ́ra yẹn dé anábì sallallahu alaihi wasallam kọ̀rẹ́kì ọmọ kékeré sọ àní sọ pé mustahabu ní kéèyàn jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún wájìbù ní ká jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún wa torí pé ọmọ kékeré gan anábì sallallahu alaihi wasallam ó kọ̀rẹ́tì ẹ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam bẹ̀jẹ̀ kámá ó ní sọ ìtọ́nù a máa jẹun pẹ̀lú ọwọ́ òsì sẹ́ni tó ń jẹun pẹ̀lú ọwọ́ òsì ó ń sọ ìtọ́nù anábì sọ fún arákùnrin kan jọ kan ó ní kó lè pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ ó ní láàfẹ́ tó ó ní ní lágbára ní ilé ṣe anẹ́mùsọ̀lá àtọ́lám ní ilé ṣe wọ́n ní ọkùnrin yẹn ni kò rí ọwọ́ yẹn gbé sókè tí jáde láyé wọn kó ló ń fẹ́ fi jẹun anẹ́mùsọ̀lá àtọ́lám ní máa ma náà àwílẹ̀ kíbù ìgbéraga ló ń ṣe ìgbéraga òun ló ń ṣe so ẹlòmíì tẹ bá sọ̀rọ̀ ọlọ́run ọba fún yóò ma wo bí ẹni pé lẹ́bùn ti ju nǹkan yẹn lọ eléyìí kọ́mọ́nù láàrin àwọn èèyàn ilẹ̀ yorùbá láàrin àwọn yorùbá ẹ máa sọ pé lómi ó lè jó lówó pàtàkì jùlọ ó lè jẹ́ láàrin àwọn obìnrin tó ṣe pé ẹ̀sùn tọ́lọ̀ ọba sọ fún yóò kojú wo kílẹ̀ sọ fún mi yìí bí ẹni wípé ọ̀rọ̀ ara ilẹ̀ ń sọ ojú tí èwo nìyẹn so a ń fojú kéré òfin ọlọ́mọba subhanahu wa ta'ala a ń fojú kéré ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alayhi wa sallam so anábí sallallahu alayhi wa sallam pa aláṣẹ pé fọwọ́ ọ̀tún ẹ jẹun so olóhun ò lè ṣe anábí sallallahu alayhi wa sallam ò lè ṣe so látara gbólóhùn tó ṣe anábí sallallahu alayhi wa sallam àbí ẹni ṣépè fún ni ṣùgbọ́n lọ́kùnrin kò lè gbé ọwọ́ yẹn sókè kó ló ń fẹ́ fi jẹun mọ́ anábì sọ́lọ́lọ́ àtàlám ni máàmà náà rí lẹ́kẹ́lẹ́ ìgbéraga òun ni tó ń dà láàmú so bẹ́ẹ̀ ni anábì sọ́nà ọ̀rọ̀ rẹ̀ kan ó ní alkebru bátọrù lẹ́hàkì ọ̀gán tó náà ìtànkè ní kíburu òun ni kárí òdodo kí a má fẹ́ gbà tọ́lọ̀ ń sọ nílé ìtànàbì sọ nìyí kéèyàn má fẹ́ juwọ́lẹ̀ fún ìtànkè ní kíbrò yẹn kódà kéèyàn jẹ́ni tó ṣe pé ó gbà pé á ah, ìtọ́lọ́run sọ yìí mo juwọ́lẹ̀ fún kọ́lọ́run bá kó ṣe rọrùn fún wa láti mú un lò ẹni ọ̀rọ̀ ẹ̀ sì fúyẹ́ ju ẹni tó ń wo wípé irú wà tí ó lẹ́ ṣe fún mi kí lẹ́ ń sọ yìí so in tó bá jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala a ń bá fa ìfàǹfà àájúwọ́lẹ̀ fún ni innama kana qawla al-mu'minina idha du'u ila Allahi wa rasulihi liyahkuma baynahum anytime tó bá tún wọ́n lọ síbi ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ òjíṣẹ́ láti lè fi ṣe ìdájọ́ láàrin wa in tí wọ́n sọ ní pé sọ mẹ́rin wa àpáàrin àti gbọ́ adẹ̀ṣetán àti tẹ̀lé wa ùlá ikọ̀ al-muflihun àwọn tí ó jẹ́rì nìyẹn so à ń ájíwù níbi ọ̀rọ̀ ọlọ́run ọba ká máa wọn fa ìfàkúfà ká máa jiyàn tí ò wúlò èèyàn máa juwọ́lẹ̀ kódà téèyàn ò bá tí ì ṣe látara èyí ó bá yí pé kìíní ìbò ṣe ní kìíní ìbò ṣe rí ní so ọwọ́ tèmi ló kù sí so ọkùnrin yìí olóhùn ní fọwọ́ ọ̀tún jẹun anábi sọlọ̀lọ́ asọ́lám ó ní máa ma náà àwọn ilẹ̀ tí ìgbéraga ìjọra ẹni lójú grimman kai òní tó ń dà láàmù so ẹni yẹn wọ́n ní kí jáde láyé kò lè gbé ọwọ́ yẹn sókè kó lówó fi kéde ọ̀wọ́n gbé lọ sẹ́yìn torí náà a máa ń jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún wa fàyíza farakta falsakul alhamdulillah afáwa ní tó bá jẹun tán sọ wípé alhamdulillah eléyìí lára ẹ̀kọ́ ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òní pé ta bá jẹun tán ká sọ pé alhamdulillahi alladhi at'amani hadha at-ta'am wa razaqani ọpẹ́ fún ọlọ́wọ́ ọba ọba tó ṣe pó náà ló fún mi ní oúnjẹ ìjẹ tí ó fún mi ní ṣàrídìkì rẹ̀ fún mi min ghayri hawlin minni wala quwwah kò ń ṣe pé mo ní ète kan àbí mo ní agbára kan ọlọ́mọba ni ó ṣe ń rọrùn fún mi so àásọ̀rọ̀ eléyìí àbí mi nínú àwọn àdó àfiṣù wípé anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam tí ó rẹ̀kọ́mẹ́ndì so àásọ̀ eléyìí náà lára nǹkan tí a máa ń sọ nígbàtí àbá jẹun tẹ́ni so yí tàà sọ yí òun náà ni tó gbajúmọ̀ jù tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sọ ìmí náà tún wá tó ṣe pẹ́ tún lálàáfíà ju ilé tí àkàyí lọ bó ti jẹ́ pé ìta àkàyí ló kọ́mọ̀ so ṣùgbọ́n anábíwa muhammad sallallahu alaihi قال الحمد لله كثيرا طيبا مباركا فيه غير مخفي ولا مودع ولا مستغنى عنه ربنا النبي صلى الله عليه هو more authentic ju ti àkọ́kọ́ sọ ní àkọ́kọ́ lọ so méjèèjì lára àwọn kẹtì a máa ń sọ nígbà tí a bá jẹun tẹ́yìn so ká tó jẹun a ṣe bismillah bisimilá tá a bá sọ bisimilá irahman irahim tá a fi arahman irahim sí àwọn àfá mi ní ó tún fi kún sí náà àwọn mi ní kò sẹ́rí fún ká fi rahman irahim sí ká bá a máa lórí bisimilá nìkan ilé ni ráì ṣe kalalbani alayhi rahmatullah ṣẹ́gbẹ̀ fẹ́bí tẹ ní àlẹ́ rahmatullah gbá pé bàbá ti kún kò sí nǹkan tó burú ẹ̀tẹ́rí pé tẹ́síà náà ni so tánàbí wá sọ pé ká dárúkọ ọlọ́wọ́ ọba so bàbá ṣe bismillahir rahmanir rahim náà tẹ́síyà náà ní tí so ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọ́n bá pé alìsọ rahim ṣùgbọ́n ó kéré bismillah so a dẹ̀ jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún wa a ń so ẹlòmíì lára àìṣàkólé kan tẹ́lẹ̀ ní bá fẹ́ mú omi lápẹjúwe oúnjẹ lọ́wọ́ yóò gbé kọ́ọ̀pù kò fẹ́ kí epo yí kọ́ọ̀pù yóò wá fi ọwọ́ òsì ọwọ́ àlàáfíà yẹn yóò fi gbé kọ́ọ̀pù yẹn yóò wá gbé lọ sẹ́nu bẹ́ẹ̀ àwọn ará fi ọwọ́ ọ̀tún yẹn epo wà ń yóò fi sọ̀pọ̀tì ẹ̀ yẹn ṣe tí ò tàbí ṣùgbọ́n onífọwọ́ òsì ló fi mú mi torí pé tó wá fi lè rìlíìsì ọwọ́ òsì yẹn kọ́ọ̀pù yẹn máa jábọ́ ni so ọwọ́ ọ̀tún yẹn ó kàn fi ṣe dẹmọ lásán ni ó kàn lẹ̀ ẹ́ mọ́ kọ́ọ̀pù ni ọwọ́ òsì gangan ló ti gbé kọ́ọ̀pù yẹn ṣùgbọ́n àwọn afọ àwọn sọ fún wa pé kí ló fà tó ò lè fi ọwọ́ ọ̀tún yẹn gbé kọ́ọ̀pù yẹn kò fẹ́ kí epo kó yí kọ́ọ̀pù òun ni ò fẹ́ fi fi ọwọ́ ọ̀tún kò fẹ́ fi gbé náà kọ́ọ̀pù yẹn tó bá fi mú mi tán ṣé wà á lọ sọ́ sínú abọ́ àwọ padà ní àbíwà lọ́fọ́ ìyẹn pọ́pù tó fẹ́ kí epo yí ara ẹ̀yẹn ṣèbí wà lọ́fọ́ yìí tó wáyé tó fẹ́ jẹ́ pípo yìí ṣèbí epo tí ó wà lọ́wọ́ rẹ oúnjẹ tó ń jẹ náà ni tó tó bá ti gbé pọ́pù kò mà nǹkan jẹ́ torí pé pọ́pù yẹn náà tó bá fi mu mi tán so òó lọ ṣe kí ni òó lọ fọ́ nù ni mo ṣe pé wàá mu wàá lọ fi sínú abọ́ àwọ̀ sírètì bẹ́ẹ̀ so káwà lo ọgbọ́n wípé àfẹ́kẹ́ epo yìí àáfi ọwọ́ yẹn sọpọ́tì báyìí àwà fi ọwọ́ òsì àáfi gbé kọ́pù yẹn méjì so tàbárì nízi ọwọ́ òsì yẹn kọ́pù yẹn máa jábọ̀ so ìntà ń ṣe gangan ni pé ọwọ́ òsì la fi gbé kọ́pù dání ìntà ní ká má ṣe gangan ọ̀hún ìntà ṣe yẹn má fi ọwọ́ òsì mú mi ọwọ́ ọ̀tún ni ó fi mú mi má fọwọ́ òsì jẹun ọwọ́ ọ̀tún yóò fi jẹun so ẹlòmí yóò máa mú ọwọ́ ọ̀tún yóò máa fi jẹun yóò mú fọ́ọ̀kì yóò mú ṣíbí so bó ṣe ń fi ṣíbí jẹun yóò máa fi fọ́ọ̀kì yóò máa tún fi mú lọ sẹ́nu ọwọ́ òsì ló fi ń jẹun ìtàn ni ó máa ṣe gangan ló ń ṣe so débi pé ta bá wà ní gathering kan ní ta bá léèyàn tó ń fi ọwọ́ jẹ àmàlà àmà wo bí ẹni pé kí ni kò lájú ó ń dójú ti wà pẹ̀lú tó ń ṣe yẹn àti tó mú sí bí kó mọ̀ ṣe kí ni kó mọ̀ fi jẹ àmàlà ẹ̀ǹkà yẹn ló tó lájú so tí ó bá mú ẹran náà ẹran tó ṣe pé yóò mú tí ó gé lẹ́ẹ̀kan náà àti kó tún mú fọ́ọ̀kì pé ṣẹ̀ máa darẹ̀ láàmú láti ni àṣà àwọn fa wọn tá ò pé àwọn náà lajú yẹn tún bọ́ sí culture mi àwọn míì ní culture ti ti wọn kò dìstọ́bù tó ń bẹ lọ́pọlọ wọn ní ìwé o ní ìmọ̀ sáyẹ́nsì o ó fọwọ́ jẹun ní culture ti ti wọn kọ́ ni wọ́n mọ̀ lò láti ti jẹun so bóò lẹni tó ṣe pé culture ti ti ẹ̀ òun fi fọ́ọ̀kì àti ṣíbí jẹun yóò sọ pẹ́ni yóò ní títí wọn ò dá so àbẹ́ni tó ń lọ ọwọ́ so ló fi jẹ́ wípé àṣàwà tí ò bá takò ẹ̀ àṣàwà tí ò takò ẹ̀ àáṣìkí ni àánú náà so anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní kí a máa fi ọwọ́ òsì jẹun ọwọ́ ọ̀tún ní ká máa fi jẹun ẹni tó ń fọwọ́ òsì jẹun ó ti pẹ́ ṣọ̀ìtàn wá sí oúnjẹ tó ń jẹ oúnjẹ wò ní lárùbárká àdẹ̀má sọ bìsìnlá kàtó ma jẹ èyí tí a bá ń jẹ tàà bá tún wá jẹun tán náà àátún ṣàdúwà gẹ́gẹ́ bí àṣemúwá alhamdulillah alladhi at'ama min hadha at'am razaqani min ghairi hawli min wala quwwa sira kaso ye ye komon abikan alhamdulillah kathiran tayyiban mubarakan fi ghayri maqtiyin wala muwadda'in wọ́lá mọ̀tẹ́nà ánú rọ́bàná ọ̀rọ̀bùnà tó alìsọ eléyìnà ipé àdúpẹ́ fún ọlọ́wọ́ ọba tí ó ṣe léyìn ní rọrùn fún wa ọba tó ṣe wípé àtàbáníkáwò orí rẹ̀ tó ṣe fún wa kò ń ṣe nǹkan ta lè pé kò sí yọ pẹ́ta abẹ́dú tó ṣe pé yóò jẹ́ nǹkan tí ó wà kọ̀mẹ́súrétì papọ̀ mọ́ orí tọ́lọ́wọ́ bá ṣe fún wa bẹ́ẹ̀ ni orí ọlọ́wọ́ bó ń ṣe nǹkan tá ní kúrò bẹ́ a níjì orí ọlọ́wọ́ bá ní gbogbo ìgbà ní gbogbo ìgbà bá níjì orí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò ń ṣe nǹkan ni mi ìfẹ́ orí ni ń ta níjì gbogbo ìgbà ni ń ta lè rọrọ̀ so àwọn sọ eléyìí láti lè fi jẹ́ ẹrú tí ó wà appreciative ẹ̀rù tó ṣe pé yóò borí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so eléyìí tí a bá ń sọ fún wa lára àwọn ẹ̀kọ́ tó yẹ kí a ní níbi àdáàbò tọ̀hán ẹ̀kọ́ kájẹ kámú bákan náà wà hasan àǹtẹ́lẹ̀ akọ̀yádaka qabla masiha lára ẹ̀kọ́ jíjẹ òun náà ní pé ó dá kó lá ọwọ́ kótó di pé kótó di pé olùwónú àbí kótó di pé òfọwọ́nú èyí tó bá fẹ́ ṣe nínú méjèèjì ó dá kéèyàn ṣe kí kéèyàn lá ọwọ́ rẹ̀ nísìnyí à ń jẹ́ àmàlà so ata tó wá wà wa mọ́ ọbẹ̀ tó yí wa lọ́wọ́ kákan mú aṣọ nù kúrò bẹ́ẹ̀ àbí a ṣàánú bẹ́ẹ̀ eléyìí kò bá mú bí ìgbà tí èèyàn borí ọlọ́mọba subhanahu wa ta'ala ni so in tó dá òun ni pé kí èèyàn lá ọwọ́ yẹn lẹ́yìn tí yẹn bá wá lá tán kó sì kí ni kó wá lọ sọ̀wọ́ nù kó má jẹ́ kí nǹkan tó ṣẹ́kù lọ́wọ́ rẹ̀ kó bá omi lọ àbí kó bá aṣọ tó fẹ́ fi nù lọ torí wípé èèyàn ò mọ bí tí àlùbáríkà wà níbi oúnjẹ téèyàn jẹ bí a ń tẹ́yìn ò láyẹ òun ni bí kíá alùbárakà ń jẹ kéèyàn jẹ wá so gẹ́gẹ́ bí anábùwà muhammad sallallahu alaihi wa sallam bí ó ṣe sọ so ló jẹ́ pé kala àkútà bá láìkì nǹkan yẹn lókù tó ṣe pé àkànjẹ ti pa ṣùgbọ́n oúnjẹ tó láìkì tí wọ́n náà ń gbádùn rẹ̀ láọwọ́ ẹlòmí wá wò pé ibi tó ń wà ìgbà ìdójútì nìkan ajẹ́kò mọ́ láwọ́ àhá ibi tí problem ti máa bá wa ní ọ̀pọ̀lọpọ̀ wa a máa ní inferiority complex ṣùgbọ́n tó yẹ pé ìyàwó mọ̀ pé nísìn mo lá ọwọ́ nìkan affecti tó ń bẹ lọ́pọlọ mi níwèé ẹni tó fẹ́ fi ẹrẹ́rìn òun gan fún rẹ̀ ní ìdíẹ ní ìwé o mọ̀wé jù lọ o gbárí jù lọ o mọ̀ṣẹ́ jù lọ so ẹ̀sìn ẹni wọ́n fi rìnlẹ̀ yẹn ipò lá ọwọ́ yìí kò ń ṣe yí pé a máa wò pé nǹkan ẹ̀ máa tẹ́ni wa so eléyìí ló ń fa ìjórẹ́yìn ló ń fa afọ́wà mùsùlùmí islam ò jórẹ́yìn àwa mùsùlùmí là ń jórẹ́yìn torí pé kí ni àmọ́ wá inferior tàbá ti dáhùn ti rí pàdé bẹ́ẹ̀ ni kò yẹ kí mùsùlùmí pán ní inferiority complex mùsùlùmí àwa superior ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó dọ́mí ènìyàn là ń ṣe fún so kí lámọ̀ ní inferiority complex tó bá jẹ́ mùsùlùmí rẹ̀ kó ju gbogbo àwọn èèyàn tí ń ṣe mùsùlùmí lọ rí rẹ̀ bẹ́ẹ̀ ó wà superior torí pé wọ́n ti Allah subhanahu wa ta'ala àwọn tó ń ṣe mùsùlùmí wọ́n ti nǹkan ní yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala bóòlù wá ṣe wá rí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó wà inferior so àṣà rẹ̀ gbé àtìta wọ́n sọ ipé kí ni òfẹ́ máa lẹ̀ ìkanáà ọmọ ya òun ló sọ fún wa ní more than twenty years sẹ́yìn wọ́n ní àwọn àti ẹ̀gbọ́n àwọn àwọn jọ ń wáṣẹ́ so àwọn wá dé fìlà lọ síbẹ̀ irú fìlà tí mo dé àwọn dé lọ síbi táwọn jọ ń wáṣẹ́ so ìgbàtọ́jà fẹ́bẹ̀rẹ̀ interview èyàn kan padà wá pé àwọn wípé kí ló ń dé fìlà wá bí irú bíbà ẹ̀ fún mùsùlùmí lèmi náà mo ti kírun lásùn fún àárọ̀ ìbò kírun kí n tó jáde ilé ṣe orísìlá lórí mi ni ní tí ó ń jẹ́ kí wọ́n fẹ́ fún iṣẹ́ náà nìyẹn ẹni yìí ní òun sọ fẹ́ gbọ́n ohun táwọn ọjọ́ obìnrin jẹ pé ó wọ́n máa bá wa yìí jẹ èmi ò wá èrò iṣẹ́ báyìí bó ni ó ṣe pẹ̀rẹ̀ mú sínú aṣọ mi pé tí bá dé fìlà kí ni fìlà tí mo dé ní ṣe pẹ̀lú iṣẹ́ tí mo fẹ́ ṣe níbà fìlà tí mo dé kí ló ní ṣe pẹ̀lú iṣẹ́ tẹ́ fẹ́ employ mo fún àwọn òyìnbó mi ìta gba wèrè wọn gan wọn káwọn kan ẹkún ó lé ẹ̀kan tó yóò ó pọ́pùlà dáadáa táwọn èèyàn mọ́ náà bọ́ra rù ẹni ẹnjìníà ni ní àwọn oil company ló ti ṣiṣẹ́ ó wọ́n wọ jàlàbí àlọ́ rẹ̀ wọ́n ní ìdí sáàmìsì ẹ̀sán máa sẹ́ndẹ̀ out lọ sá búrọ́dù lọ ṣe nǹkan wọ́n máa ń dìbò wọ jàlàbí àlọ́ ṣùgbọ́n àṣekí àwọn òun ló fà á tó fi jẹ́ pé àtúmọ̀ fi wà inferior tí èyàn bá gúrù dára tó wọ́n pókè wọ́n nídìí òun kò ní kọ̀ láti fi ẹ̀sìn ẹ̀rọ torí pé táwọn bá pè òun àwọn náà máa lùzù ṣùgbọ́n àbẹ́ ọ̀pọ̀lọpọ̀ náà ni iṣẹ́ ta láń ṣe àwa ò mọ́ dáadáa so ìyẹn yóò jẹ́ kí àwọn èèyàn lè máa fọwọ́ ra wá lórí bó ṣe wù wọ́n kọ́mọ bá wa ń kó bó ṣe wù wọ́n torí pé nǹkan ẹ̀gá àwọn agbóhùn gúdù mẹ́ra ṣùgbọ́n tàbá gúdù mẹ́ra rárá fìlà òní kankan ṣe pẹ̀lú ìkí nítorí adé àwọn ìlú òyìnbó míì náà wọn ti tọ́ba àwọn èèyàn láti mọ́ múra gẹ́ bí ẹ̀sìn wọ́n ṣe ní kan múra ìtàwọn àáfà ni pé kí ló fẹ́ ọfà àwọn kí ni fábí tó fẹ́ rẹ́ńdà kò ṣaṣọ tó wọ̀ torí pé wọ́n aláwọ̀ ẹni tó wọ pátá láti wá ṣogbó òníwọ́ tó wá múra dáadáa wọ́n sọ pé kí ni àwọn òfẹ́ wọ̀ so lo fi jọ wípé inferiority complex àwọn mùsùlùmí agbọ́dọ̀ jìnà sí kárí ra wa wípé kí ni a superior ọlọ́run ọba ló ṣe kí ló gbọ́ wa síbẹ̀ so ìwọ máa rí rẹ gẹ́gẹ́ tó wà inferior tó bá kàn ẹ kó o ṣe bóyá o fẹ́ ṣiṣẹ́ fún yẹn ni àfi mùsùlùmí náà so wọ́n ní ká lọ ọwọ́ anábíwá muhammad sallallahu alaihi wa sallam àmọ́ lá ọmọ níka rẹ̀ kódà yóò lábọ́ tó fi jẹun tó bá ṣe pé nǹkan tí wọ́n máa ń lá ni yóò là so náà káfí ìka jẹun ẹlòmíràn ní káfí ìka mẹ́ta jẹun bẹ́ẹ̀ ni sunna tó bá ṣe pé nǹkan tó fẹ́ jẹ ìka mẹ́ta ṣe fi jẹ tí o bá ń ṣe nǹkan tí nǹkan mẹ́ta ṣe fi jẹ ní kò ń ṣe súnlẹ̀ ní ká ní afẹ́ fi ìka mẹ́ta jẹ lápẹjú èsì èèyàn fẹ́ mu ògì so yóò wá ti ka mẹ́ta bọnú ògì láti mu ẹ́ẹ̀ sọ̀rọ̀ ìgbádùn mi ṣe àṣejù oníkan tó máa fi ṣíbí jẹun mọ́ ìpètò ìpánẹ́sọ̀lá ọ̀sọ́lá máa ń fi ka mẹ́ta jẹun àlẹ́bí máa ń fi ìka mẹ́ta jẹun nǹkan anábi sallallahu alaihi wasallam kò nílò ká mẹ́ta fún so yóò gbé ife yóò gbé sẹ́nu igbá yóò gbé sẹ́nu tó wá fẹ́ mú wàrà kò ní tọwọ́ bọnú wàrà kó máa fi ká mẹ́ta mú so ẹni tó kọ̀ndẹ́mù pa ń fi ṣe bí jẹun ó yẹ kó kọ̀ndẹ́mù pé à ń gbé igbá sẹ́nu torí pé igbá àbí ife tó gbé sẹ́nu ó tóbi ju ṣíbí lọ bí ṣíbí ó ṣe kí bí ó ṣe bù nǹkan náà ni nǹkan ló ṣe wà nù bá ní tó wá gbé ibá sẹ́nu kó fi mú wàrà àti kò ti ṣí bíbọ inú bá tó wá gbé sẹ́nu the same thing náà ni so látara àìní àgbọ́yé ẹ̀sẹ̀ ló mẹ́lú ní máa à ń lo ṣíbí a fi ń jẹun kò sí nǹkan tó burú bí ká fi ṣíbí jẹun ni kò sáfẹ́ ẹ̀sìn tó ń sọ yẹn bí ò bá kí ń ṣe àwọn ìròrí burúkú tí àwọn ìlú ní ìgbé wọ àwùjọ wa ń bìrà yìí so ní òní kò má fi ṣíbí jẹun ṣùgbọ́n tó wáyé pé ìka ló jẹun tó wáyé pé nǹkan tí ìka mẹ́ta ṣe fi jẹ ìyẹn ló dáa jù àníṣọ́lá náà máa ṣe tó wáyé jẹ́ pé nǹkan tá a bá jẹ tó ṣe pé yóò yí ọwọ́ wa so àti tó wá ṣe pé nǹkan tẹ́yìn ò láìkì lókù nǹkan tẹ́yìn ò láìkì ṣùgbọ́n nǹkan tó láìkì oúnjẹ tó wù ẹ so kí ló fẹ́ lọ ṣàn dànù so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 Iye mọ́já. Na iye mọ́já ṣe Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ ń pa iye mọ́já. Iye mọ́já Yorùbá ni àbí? So, fún wá ní lárọ́wà rẹ̀. <laughs> kí ni lárúbáwá ayé mọ́já so tọ́wá sọ ipé ìfánù bahar èèyàn tó ń bẹ nínú odò òsìbítọ́lọ́wọ́ bá ti dárúkọ ìfánù bahar nínú kíni nínú alkùrán bẹ́ẹ̀ ni anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam kò dárúkọ rẹ̀ ni so ṣóti ẹ̀ so àwọn èèyàn sọ wípé ṣó wà sí ìtànkè ní mọ̀mí wọ́ta àbí ṣó wà sọ àwọn mí gbà pé ó wà kòkò sí àwọn mí gbà pé kí ni ó wà náà ṣe tó bá ti ẹ̀wà ta bá rí ní odòṣà lè pákà jẹ́ sọ àwọn àbọ́ àgbà pé kí ni àwọn mí gbà pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ pé òhìlẹ̀ lákùn sọ́ìdìl bá aláàrin ní láti dẹ̀dẹ̀ tó ń bẹnu odò so gbogbo tó bá ń bẹnu odò ní ẹlẹ́dẹ̀dẹ̀ rẹ̀ kẹjẹ́ so wàtọ̀ áàmù bákanáà yìí tó wá jẹ́ òkú gbètè rẹ̀ tí odò gbé sí etí odò ẹlè jẹ́ so ṣáà lè jẹ́ iye mẹ́já tó bá wà ẹja ni so etí a lè jẹ ni so tí ò bá sí ní kágbàgbé ń pa kágbàgbé ń pa rẹ̀ wọ́n láwà rẹ̀ subhanakala humna bihamdik ashhadu an la ilaha illa